padà sórí ètò Ojúmọ́ Ire níbi tá a ti ń sọ̀rọ̀ nípa ìlera ìlera lọ́rọ̀ ìlera lówó ìlera lẹ̀mí gígùn àti àlàáfíà ẹni tí ò níra kò sí ìlera kò sí ohun tó lè tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé kóun ní àlàáfíà nìkan ni ẹ àtọ́tọ́nu látàárọ̀ pẹ̀lú dókítà mi Dr. Fọlọ́runṣọ́ ọmọ Òyìnlọ́lá àwọn náà ti ń bá mi yànnàná ohun tí à ń pè ní stroke àìsàn rọlápá rọlẹ́sẹ̀ láti àárọ̀ ẹ̀ tó bá yẹ pé tí ń bá wa bọ̀ ni ẹ rí pé ah, ó ki, ó sì ní agbára láì fi àkókò ṣòwò Fọyẹkẹ Inaọlájí lórúkọ mi Orísun ni mo wà tí mo ti ń dá bí ẹdun tí mo sì ń rọ̀ bí òwe ẹ kú kalẹ̀ Dr. Fọlọ́runṣọ́ ọmọ Òyìnlọlá ká tó lọ sí òkè lọ́hùn lẹ́ẹ̀kan à ń sọ nípa àwọn àmì èyí tí ó lè fara hàn hmm. ẹ mo fẹ́ kẹ́ bá mi tẹ̀síwájú díẹ̀ sí láti ibi tá a bá dé lẹ́ẹ̀kan. ẹ ṣe olóòtú nípa àwọn àmì tí à ń sọ̀rọ̀ lé lórí gbogbo ẹnikẹ́ni tó bá ti rí wípé orí ẹ̀gbẹ́ kan mójú tó ti ń fọ́ lọ́pọ̀lọpọ̀ tàbí wípé a ò ro oorun sùn dáadáa tàbí wípé ènìyàn ń sùn tó jẹ́ pé àlákàlà àwọn àlá tó burú bíi kéegun máa lé bíi kí ó máa bẹ́ lókè ìgbà míì ẹlòmíì àtúnwá mọ sáré káàkiri. lójú oorun bẹ́ẹ̀ ni àrò lójú ayé gan àrò pé ah kinní kan téèyàn ò bá ti róorun sùn dáadáa ó there is tendency fúnrú ẹni bẹ́ẹ̀ láti máa lálàkàlà tó ti yé yín so àwọn gbogbo sáìn wọ̀nyí ó ń fún wa ní àpẹẹrẹ pé stroke ti súnmọ́lé tó hmm. ti yé yín tàbí wípé kẹ́sẹ̀yìn ó mọ kú tàìtàì kí ọwọ́ èèyàn kó mọ kó máa kọ̀ǹtró ààrẹ èyí tí wọ́n ń pè ní pajápajá gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn symptom stroke ti dé ni tàbí wípé kéèyàn ó mọ rí wípé ara ń gbóná kí blood pressure ó mọ high more than necessary gbogbo nǹkan wọ̀nyí stroke ló ń fi ara hàn nínú àgọ́ ara wa tí a bá ti wá rírọ àwọn àpẹẹrẹ báyìí a ò gbọdọ̀ dúró ká má dúró de ìgbà tí àìsàn yìí ó torí tí àìsàn yìí bá ti wọlé èmi máa ń sọ fún yàn bí ìgbà tí gbogbo nǹkan tó ń tó fi ń ṣe wá lásìkò yẹ ó ń fún wa ní yellow card ni. ó fún alápẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ni kó tó di pé yóò mú red card jáde torí ẹni táìsàn yìí bá ti ṣe tó ọlọ́run nìkan ló tó lè tètè yọ torí tí ò bá tún wá rí ìtọ́jú tó dáa lásìkò tó ṣẹlẹ̀ sí ó máa ń graduate sí ni hmm. ìsòǹlè tó wáyé pé ó rí the right ìtọ́jú lásìkò tí kinní yẹn ṣẹlẹ̀ sí kò tiẹ̀ ní pẹ́ lára ẹ̀ rárá ṣùgbọ́n tó bá ti di pọ́npẹ́ sí i bẹ́ẹ̀ náà nìtọ́jú rẹ̀ ń pẹ́ sí i hmm. tó bá ti di pọ́npẹ́ sí i bẹ́ẹ̀ ni à ń pè àwọn nǹkan kan lára wa ń pè ní veins níbi tí blood ń gbà kọjá tó bá ti ń pẹ́ á máa collapse òun ló máa ń fa kí kẹ́rí ẹni stroke míì bíi kọ́wọ́ rẹ̀ gan báyìí tàbí kẹsẹ̀ gan kó kàn mọ́ manage láti gbé ó ti pẹ́ àwọn veins wọ̀nyẹn ti collapse ó dẹ̀ ti wà ó ti sticky tó jẹ́ pé kò lè nà dáadáa mọ́ àìsàn stroke tó ti pẹ́ lára ló fa gbogbo nǹkan wọ̀nyí. ẹ ṣeun Dr. Fọlọ́runṣọ́ ọmọ Oyinlọlá ẹ ṣe ẹkọ àtótónu ẹ ṣe bẹ ṣe bá wa yànnà náà látàárọ̀ tábà wá wòye pé àwọn wo ló wá máa ń ṣe hmm. ṣọkùnrin nìkan ló ń ṣe ni ṣóbìnrin nìkan ló ń ṣe ni ẹ ti ẹ jẹ́ káwo ṣó máa ń ṣọmọdé àbágbàlagbà nìkan ló ń ṣe. ẹ ṣe olóòtú àìsàn stroke tá à ń pè ní rọparọsẹ̀ kò kì í ṣe ọkùnrin nìkan ló ń ṣe ó máa ń ṣe obìnrin náà gbogbo wa náà là ń ronú gbogbo wa ni bp bí àìsàn ìfúnpá ń bá jà gbogbo wa náà là ń gbé nǹkan sọpọlọ so bó ṣe ń ṣe ọkùnrin ló ń ṣe obìnrin mo fẹ́ lè pé tẹ́lẹ̀ ọkùnrin ló pọ̀ jù tó máa ń ṣe nítorí sáré sókè sáré sódò bọ̀tì lọ́wọ́lọ́wọ́ báyìí obìnrin náà ti ń pọ̀ tí àìsàn stroke ń yọ lẹ́nu bó ṣe ń ṣe ọkùnrin ló ń ṣe obìnrin then nípa tọmọdé ṣe rí nígbà tí láyé ti tẹ́lẹ̀ tèmi nígbà tèmi wà ní kékeré stroke ò kì í mọ́mọdé at least èèyàn á reach age of be forty upward let's say be forty eight láyé àtijọ́ wa ṣe wáyé lóde òní àwọn ọmọ wọ̀nyí gan tí wọ́n ń gbé sórí ju tàgbàlagbà lọ ipò tágbà ò tí ì dé táwa ní sùúrù pé ah, ọlọ́run máa ṣe àwọn ìkánjú tó wà lóde òní hmm. mo fẹ́ sáré di báyìí mo fẹ́ a ò ronú káró kádàrá so gbogbo nǹkan wọ̀nyí àwọn àìsàn tí kì í ṣe àgbàlagbà tí kì í sọmọdé tẹ́lẹ̀ ó ti wá fẹ́ mọ̀ ṣe wọ́n nítorí pé ohun tágbà ń gbé gan tún ti kéré ju tiwọn gan lọ hmm. sòun tẹ́wọ̀n náà ń rò ọmọdé mi tẹ́ bá wo wípé ó máa ń háyìn pé kò sùn twenty four hours ló fi ń sáré so body náà dẹ̀ ni it's like engine ó ní láti rest tí ò bá dẹ̀ rest ibìkan ló máa forí sọ. bẹ́ẹ̀ni. so nítorí náà ni wípé ó lè sọmọdé ó sì lè ṣe àgbàlagbà but tàgbàlagbà ló kọ́mọ̀ jù òun ló pọ̀ jù láti bí age of forty five lọ sókè òun ló pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà ló jẹ́ pé nígbà tí ó bá fẹ́ di òpin stroke àwa mú wọn so stroke yẹn wá wá nurse títí títí tí ẹlẹ́mìí ò fi gbà á bẹ́ẹ̀ ni so àwọn ohun tí ó jẹ́ kí stroke pọ̀ jù fún ọkùnrin ju tóbìnrin lọ ni wípé àwọn nǹkan tá à ń fi agbára ṣe lọ́pọ̀lọpọ̀ jù ó dà gẹ́gẹ́ bí ìgbà ni pé tí bí èjì wa ń ṣe ń lọ bẹ́ẹ̀ ni agbára wa ń dín kù ẹ ò lè expect somebody tó yẹ pé at the age of bíi sixty five tó wá ṣẹ̀ lọ fẹ́ ọmọ twenty three. ó fẹ́ parẹ́ ẹ̀yìn. ẹ̀yin náà ti sọ bẹ́ẹ̀. ìyẹn dẹ̀ pọ̀ ń ta ń sìn. so irú nǹkan wọ̀nyí tí o bá tọ́jú ara ẹ̀ dáadáa there is tendency at the end of the day. kí stroke dé. kí stroke dé. torí o ò lè satisfy ọmọ kékeré yìí gẹ́gẹ́ bí irú ẹ̀ mọ́ wàá dẹ̀ fẹ́ sagbára pé mo fẹ́ satisfy irú ọmọ bẹ́ẹ̀ ọmọ ìbàlẹ̀ máa wò ta ọmọ ìmá jáde so at the end of the day ìta náà lọmọ yẹn náà máa padà sí ó parí nìyẹn so àwọn nǹkan àfọwọ́fà nǹkan tí àwọn ọkùnrin míì fọwọ́ ló pọ̀ jù nínú àìsàn stroke òní ta bá ní wípé pàṣẹ́ntéèjì ọkùnrin pọ̀ ju obìnrin lọ tí àìsàn stroke tó ń bá jà. ẹ̀kọ́ tí mò ń sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé tí wọ́n bá fẹ́ ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin wọ́n á mu nǹkan kan bóyá ti ìbílẹ̀ àwọn mi kàn dẹ̀rẹ̀ wọ́n bóyá wọ́n máa mú tablet wọ́n máa ìyẹn wóró wọ́n á mú capsule wọ́n á lò ó àwọn ìyẹn náà ṣé ó lè fa stroke sí ara èèyàn wọ́n á ní ah, èmi ni máa pa obìnrin yẹn màá lò gbó ni màá lo ṣe kinní kan ni ṣé àwọn ilé ìkú ṣé kò ní àwọn ọ̀nà tó ń pa àwọn ọkùnrin lára náà pẹ̀lú oògùn yẹn. ẹ ṣe olóòtú tẹ bá kíyèsí lóde òní stroke yẹn ń pọ̀ sí ni nítorí wípé àwọn gẹ́gẹ́ bí n tẹ́ sọ ṣe rí bọ́dì wa yìí a ò lè overwork tí a bá ní ká overwork jù á rìsọ́ọ̀tì síbòmí now àwọn oríṣiríṣi nǹkan ló kún ta nálẹ́gba ṣèkan hmm. kẹ́nẹ́kan mọ́wojú ẹ̀ gbogbo nǹkan wọ̀nyí àwọn nǹkan tí wọ́n fi sí àwọn nǹkan tó máa ń trigger body ni á jẹ́ kó o fa work and the more tí èèyàn bá ti ń fa work body the more ni òun náà ń record ẹ fún wa so gbogbo nǹkan wọ̀nyí ó gbọ́dọ̀ wà ní ìwọ̀ntun ìwọ̀nsì kò gbọ́dọ̀ pọ̀ jù bí a bá ṣe ń kó àwọn nǹkan tó lágbára jẹ sí bẹ́ẹ̀ náà là ń súnmọ́ sáré bí ìgbà téèyàn ń kan rẹ̀ lójú ju normal thing lọ bẹ́ẹ̀ ni and tẹ́ bá tún wá kíyèsí àwọn tí wọ́n ń lo oògùn yìí kì í ṣe pé wọ́n ń jẹ nǹkan tó dáa tó bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. so ìwọ tó jẹ́ pé o bá fẹ́ lo àwọn oògùn tó lágbára wàá rí i pé àwọn oúnjẹ tó wà nutritious ló ń jẹ tó lè mú ọ rìkọ́fà ní wérewére. ẹ má ní mo gbọ́dọ̀ mọ ilé bí mo ṣe ń bọ̀ lénìí sí program bẹ́ẹ̀ ni ẹnìyẹn ó ní ah wo inú nylon ló rọ́ sí o ó ní mo fẹ́ lò ó nítorí mo níṣẹ́ tí mo fẹ́ ṣe iṣẹ́ kan wà tí mo fẹ́ ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí lò ẹ jẹ́ bá mi sọ̀rọ̀ sọ̀rọ̀ nípa solution. ẹ ṣe ṣe rí ohun tí màá sọ nípa àìsàn stroke ni wípé ó lẹ́ni tó mọ̀ ọ́ wò mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé mo fara balẹ̀ pẹ̀lú bàbá tó bí mi lọ́mọ àìsàn yìí jẹ́ tí wọ́n máa ń mójútó dáadáa tó wá jẹ́ kí n mọ̀ nípa ẹ̀ ṣe rí ohun tí à ń pè ní stroke ni wípé ó ní mímọ̀ ọ́ wò àwọn tó mọ̀ ọ́ wò wọn ò pọ̀ ni ṣùgbọ́n tí èèyàn bá ti lè na nǹkan tó fẹ́ sí i hmm. lásìkò àìsàn stroke yóò máa padà kúrò lára. kúrò lára ẹ ṣeun o dr fọlọ́runṣọ́ ọmọ òyìnlọ́lá ẹ rí i pé ibi tá a dé yẹn gangan gangan ojú iṣẹ́ ni ibi tí adé yẹn gangan gangan ojú àkókò ni ibi tí adé yẹn gangan gangan òun náà ń pè ní ìtumọ̀ nǹkan tá à ń sọ ní stroke yìí nítorí pé àìsàn tó bá wà tí ò bá sí solution ẹ rí i pé àìsàn yẹn ikú ló dẹ́kun so ohun tí mò ń sọ ni pé a padà bọ̀ Dr. Fọlọ́runṣọ́ Òyìnlọ́lá wọ́n sì wà ní bíbá akọ́ṣẹ́mọṣẹ́ nípa ètò eh, àwọn stroke tá à ń sọ nípa ẹ̀ ni a tún wá sọ nípa ọ̀nà tá a lè gbé gbà tá a fi lè bọ́ pátápátá lọ́wọ́ stroke yìí Fóyèkẹ́ Inaọlájí lórúkọ mi Orísun ni mo ti ń dábí ẹdun tí mo sì ń rọ̀ bí òwe Ojúmọ́ Ire lètò níbi tá a ti ń sọ̀rọ̀ nípa ìlera à ń bọ̀ kúrò mi.